ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdíraje ní orúkọ mi. òjò àrọ̀rọ̀dá fa ìṣẹ̀lẹ̀ jàǹbá ní ìpínlẹ̀ Kwara ẹ jẹ́ ká lọ gbọ́ bí Abọ́lárìnwá Dan Sharafa ti jábọ̀ rẹ̀ fún wa àrọwà ti lọ sọ́dọ̀ àwọn ènìyàn ní ìlú Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀ láti dẹ́kun àti máa da ìdọ̀tí sí ojúsàn àgbàrá alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Àjàyí Ọ̀kásánmi ló gbé ìmọ̀ràn náà bóde lásìkò tó ń takòrọ̀sọ pẹ̀lú ikọ̀ tẹlifíṣàn Orísun lórí ìjàmbá ọkọ̀ eléyìí tí ó wáyé nílùú Ìlọrin látàrí òjò tó rọ̀ ní àṣálẹ̀ ọjọ́ àìkú mọ́jú ọjọ́ ajé níbi tí afárá ní agbègbè oko erin tó ti ya mọ́ ọkọ̀ kan lẹ́sẹ̀ níbi èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ti gbẹ́mìí gẹ́gẹ́ bí Àjàyí Ọ̀kásánmi bí ó ti okun tan eléyìí tí ó fa sábàbí tó fi fo orí afárá ọ̀hún látàrí àwọn ìdọ̀tí tó ti rọdi ojúsàn omi náà omi afárá ọ̀hún títì débi afárá ọ̀hún já mọ́ ọkọ̀ lẹ́sẹ̀ eléyìí tó jẹ́ wípé àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ọ̀hún wọ́n sì fi bẹ́ẹ̀ gbòkúrú jẹ lọ́wọ́ ẹbọra níbi téèyàn méjì péré tó ti ráàyè mórí bọ ẹgbẹ́ àlàyé ọ̀hún bó ti ṣe ní kíkún. lórí ọ̀rọ̀ afárá oko erin eléyìí tí ó já kí ni ohun tí ó bí irú ìṣòro bẹ́ẹ̀ ní ìlú Ìlọrin. ẹ̀rọ ṣe nígbà láwọn pé àsìkò òjò làwọn ń sìn òjò dẹ̀ máa ń rọ̀ láì fún níbọ̀dé ní àkíyèsí yàtọ̀ sí pé ẹ̀ka bá ti bójú ìgbàlá máa wọ̀ bójú ẹ̀rọ. ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún táwọn ayé twenty twenty ní nǹkan bíi aago mẹ́sàn-án sí mẹ́wàá ní òjò táwọn ìbẹ̀rẹ̀ sí ní rọ̀ ní ìlú Ìlọrin gbogbo ẹ̀rí mọ̀ pé jọ rọ̀ bọ̀ ní àárọ̀ ọjọ́ kejì ní nǹkan bíi aago mẹ́fà ni èyí tẹ àwa ọlọ́pàá lọ́wọ́ wípé bíríjì afárá bíríjì tó wà láti ọ̀nà oko erin pé afárá yẹn ti já ní òru pé àwọn mọ́tò kan lè ṣe wọ́n kó sí ìjàmbá afárá tó já yẹn pé omi lè gbé mọ́tò yẹn lọ so ní ilé tí ènìyàn kan fẹ́ràn ọ̀pọ̀ kò sì ti dá àwọn ọlọ́pàá lọ síbẹ̀ pẹ̀lú àwọn fire brigade tàbí sí ní nǹkan tàbí ṣe eventually a ní mọ́tò yẹn Toyota Avensis àdẹ̀gbọ́. nínú ẹni tó escape lára nínú accident ẹ pé àwọn márùn-ún ló wà nínú mọ́tò yẹn driver àti àwọn mẹ́rin míì ló wà nínú mọ́tò yẹn so àwọn méjì ni ó ni ó jáde pẹ̀lú ìfarapa so àwọn mẹ́ta làwọn bẹ̀rẹ̀ sí ní wá tó ní ọjọ́ kejì yẹn làwọn rí òkú ẹnìkan ní wọn níbi ìsàlẹ̀ bíi coca-cola tí àwọn èèyàn dámọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní mọ́tò òun ló dẹ̀ wà mọ́tò àwọn méjì tó kù a sì ń a sì ń gbìyànjú láti rí wọn lọ́gbọ̀n lọ́pọ̀ tí a ṣe ń sọ̀rọ̀ ń sìn àti èèyàn àtàwọn federal brigade àtọlọ́pàá àti partner àti gbogbo àwọn alájọ ààbò ẹ̀ṣọ́ gbogbo aláwa ń bẹ̀. ǹjẹ́ àwọn tó wà nínú ọkọ̀ yẹn ṣé mọ̀lẹ́bí kan ni wọ́n. nǹkan tá à ń gbọ́ ni pé dírẹ́wà yẹn ọmọ ẹ̀ àtàwọn ọmọ ibiṣẹ́ ẹ̀ àtọ́jọ́ ń ṣiṣẹ́ ó dàbí wọ́n ló ní ṣọ́ọ̀bù ní Taiwo street Taiwo road ó dàbí àwọn ọmọọṣẹ́ apprentice pẹ̀lú òun àtọmọ inú àwọn ọmọ tó gbọ̀ngàn bí kan nǹkan tí wọ́n fi tó wa létí nìyẹn. ipò wo wá ni afárá tí ó já yẹn ipò wo ló wà ń sìn. láti ọjọ́ yẹn ni àwọn ọlọ́pàá wà ń bẹ̀ bẹ́ẹ̀ni ìjọba ti kó àwọn blọọkì ńláńlá láti fi kọ́dọ̀nà ọ̀nà yẹn pé kí àwọn mọ́tò àti àwọn ẹlẹ́sẹ̀ kan má gbàgbé kọjá nítorí pé àfọ́kù àwòkù bíríìjì yẹn ó sì ó dangerous anything lè borí ẹ̀ kó yá so àti make sure pé a ti prevent pé mọ́tò kẹ̀kẹ́ ọ̀kadà kò fún ọkọ̀ tó lè gbàgbẹ̀ mọ́ láti fi block down ní apá ọ̀tún àtàpá òsì tó kò sẹ́ni bẹ̀ tó lè gbàgbẹ̀ kọjá mọ́ ìyẹn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ tó ń ensure pé kò sẹ́ni bẹ̀ tó fẹ́ forí ibẹ̀ yẹn láti ensure láti protect a dẹ̀ ti gbé mọ́tò tó jábọ̀ yẹn a ti gbé a ti gbé ìjọba ti fún wa ní kúrẹ̀ǹtì a ti gbé jáde so mọ́tò yẹn wà ní um, a division wa ní Ìlọrin nǹkan tàbí ẹni kó tó ń fa tí omi yẹn fi ya tó fi korí bíjẹ ni wípé àwọn èèyàn ń da ìdọ̀tí sínú gọ́tà yẹn so ìdọ̀tí tí àwọn èèyàn ti ń dà sínú àgbàrá láti ibi tí wọ́n ti ń dà sí tó ti ń bọ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀ ìdọ̀tí yẹn òun ló dì gbogbo ibi tó yẹ kó omi gbà lómi yẹn fi ya sórí bíi tó fi wó bíjẹ nǹkan tó ṣẹlẹ̀ náà. níwá ni tẹ́rí sọ fáwọn aráàlú. ẹ̀mọ̀ràn mi fáwọn aráàlú ni pé ó yẹ kí gbogbo àmọ̀ wípé tó bá ń pè gan ní public utility ìjọba bá ṣe é lẹ̀ ẹ̀tọ́ gbogbo wa ni láti rí wípé a protect ẹ̀ nítorí tiwa ní ibi tó bàjẹ́ ẹ̀sìn àwọn tó ń gbàdúrà tí wọ́n ní àǹfààní àti gbàdúrà so àwa ń fún àwọn èèyàn nímọ̀ràn pé kán yé máa dalẹ̀ sójú àgbàrá kán yé máa dalẹ̀ sójú àgbàrá then àti máa wa mọ́tò lóru ó léwu ká ní ọ̀sán ni <clears throat> àwọn èèyàn wa mọ́tò rẹ̀ ni wọ́n máa rí pé nǹkan bẹ́ẹ̀ ó gbà ń bẹ̀ pé omi ti gbórí bíjì so àti máa wa mọ́tò lóru ó ní ewu púpọ̀ ká má dalẹ̀ sínú àgbàrá ká lè máa wà conscious anywhere tá a bá ń lọ ká má fiyèsí bí tá a bá ń lọ ká má jẹ́ kí ká má wà distracted àwọn kan máa wa mọ́tò wọ́n máa fọwọ́ kan tẹ fóònù wọ́n máa báyàn sọ̀rọ̀ máa wo wájú máa wò ní máa wò gbẹ́ wọ́n dẹ̀ ń wa mọ́tò so àwọn kan bẹ́ẹ̀ yẹ ká mọ̀ pé ó léwu nítorí nǹkan tó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀. ẹ ṣeun púpọ̀ sá. ṣùgbọ́n orúkọ yín. orúkọ mi ni ọ̀kasọ́mí àjàyí eh, alukoro ọlọ́pàá fún ìpínlẹ̀ Kwara. ẹ ṣeun. ẹ ṣe sá ẹ̀wẹ̀ ó tó gba àwọn ènìyàn nímọ̀ràn láti dẹ́kun à ń lóru nítorí ewu tó rọ̀ mọ́ ó pọ̀ ju àǹfààní tí ń bẹ nínú rẹ̀ lọ láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsàràfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Kebbi ti bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bí wọ́n ti fọ́n sí oko láti bẹ̀rẹ̀ ètò ọ̀gbìn tọdún yìí látàrí bí òjò ọdún yìí ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ bí Hasan Taiwo Adeleke ti ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ fún wa àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti ń fi ọpẹ́ fún Elédùmarè tí wọ́n sì ti fọ́n sí oko látàrí bí òjò ọdún yìí ti ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe máa wí pé òjò jẹ́ ọ̀kan pàtàkì nínú ohun tí àwọn àgbẹ̀ ń lò láti lè jẹ́ kí èrè oko wọn jí pépé tí ó sì fún wọn láǹfààní fún iṣẹ́ wọn àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n ti fọ́n sí pápá láti bẹ̀rẹ̀ kí ohun gbogbo tí wọ́n ní lọ́kàn láti gbìn lè di gbígbìn lọ́gán kí òjò náà sì lè bá wọn nínú ilẹ̀ kí ó fi lè jẹ́ èyí tí yóò dára tí yóò sì jẹ́ èyí tí yóò wúlò fún tẹrútọmọ bí a kò bá gbàgbé wípé ní lọ́lọ́ yìí ni àwọn àgbẹ̀ wọ̀nyí rawọ́ rasẹ̀ sí ìjọba kẹ́bì láti rí i dájú pé gbogbo ẹ̀tọ́ tí ó yẹ kó tọ́ sí àwọn àgbẹ̀ ọlọ́kọ́ ni wọn kò fi dùn wọ́n ní èyí tí ó jẹ gẹ́gẹ́ bí àdéhùn gómìnà Àtíkù lásìkò tí ó ń bá aráàlú sọ̀rọ̀ ní ọjọ́ àyájọ́ ìjọba àwarawa June twelve pẹ̀lú àtìlẹ́yìn rẹ̀ lórí iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí tí wọ́n sì fi yé gómìnà wípé bí àwọn ti ṣe ń padà sí oko lọ́lọ́ yìí ló yẹ kí ìrànlọ́wọ́ ìjọba di ìtẹ́wọ́gbà fún àwọn tí wọ́n sì rọ ìjọba wípé kí wọ́n má jẹ́ kí àdéhùn fún àwọn dà gẹ́gẹ́ bí etí lóbìnrin fi ń gbọ́ ohùn o lásìkò tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí oko níbi tí àwọn àgbẹ̀ yìí ti ń ṣiṣẹ́ lódodo ni ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ti bẹ̀rẹ̀ gbígbìn tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́gán láti rí dájú wípé ohun ọ̀gbìn wọn di ohun tí yóò bá ọlá òjò jáde pẹ̀lú ìwúrí. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Kenneth Ebremson ti ké sí àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn láti dẹ́kun gbígbóríyìn fún ikọ̀ Àmọ̀tẹ́kùn ju bí ó ti yẹ lọ kọmíṣánná náà sọ eléyìí lásìkò tó ń sọ̀rọ̀ lórí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan tó wà ní ìlú Abẹ́òkúta kọmíṣánná ọlọ́pàá ọ̀hún tó dáhùn sí ọ̀pọ̀ ìbéèrè lórí ìdásílẹ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ náà gba àwọn ènìyàn lámọ̀ràn láti má fòyà rárá lórí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ náà ó ní ikọ̀ Àmọ̀tẹ́kùn yóò dàbí ọ̀kan lára àwọn ikọ̀ ètò ààbò bíi vigilante àti àwọn mìíràn tó ń kún àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣiṣẹ́ ó ní ikọ̀ àmọ̀tẹ́kùn kò lè dàbí ikọ̀ ọlọ́pàá nítorí wọn kò lè ṣiṣẹ́ láìsí ìrànwọ́ àwọn ọlọ́pàá ó wá rọ àwọn ènìyàn láti dẹ́kun rírí ikọ̀ àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí ikọ̀ elétò ààbò ńlá kan tó lè dá iṣẹ́ ètò ààbò gbé ní ìpínlẹ̀ Ògùn lákòótán ó ní kò sí ohun kankan tó jẹ́ tuntun lára ikọ̀ àmọ̀tẹ́kùn nítorí wọn kò yàtọ̀ sí ikọ̀ fìjìláńtẹ́ tó ń kún àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ìlú. ní ìpadà sẹ́nu iṣẹ́ àwọn pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn pápákọ̀ òfurufú ní ilẹ̀ nàìjíríà ìyẹn Federal Airport Authority of Nigeria FAN ti gba àwọn arìnrìnàjò lámọ̀ràn láti máa dé sí pápákọ̀ òfurufú ní bíi wákàtí mẹ́ta sí àkókò tí ọkọ̀ bàálù wọn yóò gbéra kí ó lè fún àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú láǹfààní láti ṣe àwọn àyẹ̀wò tó tọ́ fún àwọn tó fẹ́ rìnrìn àjò nítorí àrùn COVID-19 tí ń bẹ lóde. àwọn aláṣẹ àjọ FAN ló sọ eléyìí di mímọ̀ wọ́n sì sọ wípé ó jẹ́ ara ìgbésẹ̀ láti pèsè ètò ààbò tó péye ní àwọn pápákọ̀ òfurufú lẹ́yìn ọ̀pọ̀ oṣù àti ọ̀sẹ̀ tí àwọn pápákọ̀ náà ti wà ní àtìpa nítorí àrùn kòrónà tí ń bẹ lóde nígbà tí wọ́n sọ ilé yìí lórí ìtàkùn Twitter wọn wọ́n ní bí àwọn arìnrìnàjò náà bá lè máa dé sí pápákọ̀ òfurufú ní wákàtí mẹ́ta ṣáájú ìgbà tí ọkọ̀ bàálù wọn yóò gbéra yóò fún àwọn òṣìṣẹ́ pápákọ̀ náà láǹfààní láti ṣe gbogbo àyẹ̀wò tó yẹ ní ṣíṣe fún àwọn tó fẹ́ rìnrìn àjò àjọ fan tún gba àwọn arìnrìnàjò lámọ̀ràn láti máa fi ààyè mítà méjì sílẹ̀ láàrin ara wọn bí wọ́n bá ti ń wà ní pápákọ̀ òfurufú náà àti wípé ẹnikẹ́ni tó bá kọ̀ láti lo ìbòmú ni wọn kò ní fi àyè gbà láti wọ àyíká pápákọ̀ òfurufú kankan alámòjútó ikọ̀ agbèfọ́ba lórí àrùn covid-19 ìyẹn presidential task force on covid-19 Sani Aliyu sọ ilé yìí lásìkò tó ń jábọ̀ ní ìlú Àbújá Aliyu ló ti kọ́kọ́ sọ ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún yìí pé kí àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú bẹ̀rẹ̀ sí ní ṣe ètò bí wọn yóò ṣe padà sẹ́nu iṣẹ́ wọn nítorí lẹ́yìn tí gbogbo òfin àti ìlànà bá tò tán wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún yìí ní báyìí wọ́n ti wá ké sí àwọn arìnrìnàjò láti máa rí dájú wípé wọ́n ti ń dé sí àwọn pápákọ̀ náà ní wákàtí mẹ́ta ṣáájú ìgbà tí ọkọ̀ bàálù wọn yóò gbéra kí wọ́n lè ṣe àwọn àyẹ̀wò tó yẹ fún wọn láti ṣe láti pèsè ètò ààbò tó péye ní àwọn pápákọ̀ òfurufú nítorí àrùn covid-19 tí ń bẹ lóde. Gómìnà Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano ti fọwọ́ sí yíyọ gómìnà Godwin Obaseki ti ìpínlẹ̀ Edo kúrò nínú àwọn tí yóò kópa nínú ìdíje kò mẹsẹ̀ ó ti ẹgbẹ́ òṣèlú APC ní ìmúrasílẹ̀ de ìdìbò gómìnà èyí tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo. Gómìnà Ganduje sọ wípé họ́wùhọ́wù tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní Edo kò jẹ́ tuntun àti wípé ẹgbẹ́ náà mọ irú ìgbésẹ̀ òfin tó lè tẹ̀lé ìgbésẹ̀ náà alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Adams Oshiomhole ló sọ ilé yìí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ náà pé nítorí ọ̀pọ̀ ìdí ló jẹ́ kí wọ́n yọ Obaseki kúrò nínú àwọn tí yóò díje dupò gómìnà Ganduje ni bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn náà máa ń ní gbọ́nmisí omi òtó àmọ́ lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Edo àwọn gbọ́dọ̀ tẹ̀lé òfin àti ìlànà lórí ṣíṣètò ìdìbò kò mẹsẹ̀ ó yọ ní ìpínlẹ̀ náà ó tún ní pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ń sa ipá láti má gbé ìgbésẹ̀ kankan tako òfin lórí ètò ìdìbò ó dá àwọn lójú wípé ẹgbẹ́ òṣèlú náà ni yóò jáwé olúborí nínú ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn mẹ́wàá sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.